kí èrò tọ́lọ́n ọ̀nà tọ́lọ́n fẹ́ fi máa ṣe àmúṣe rẹ̀ lórílẹ̀ nǹkan tọ́lọ́n ṣe náà ni pé ó ṣe fífẹ́ra ẹni ńlọ́kọláya ó ṣe lẹ́tọ̀ ó fi institution ó fi lélẹ̀ sòyìn túmọ̀ sí pé gbogbo nǹkan tá a bá láyé pátá ìlànà lọ́kọ-láya orí rẹ̀ ni gbogbo ẹ̀ ló dìpẹ́ǹdì rẹ̀ lórí. ntọ́lọ́n kọ́kọ́ establish nígbà tí Ádámù délé ayé gbára òun náà ni lílọ́kọ níníyàwó àtinú àlìjẹ́nà gan lóun ti bẹ̀rẹ̀ kó tó délé ayé ó ti fún níyàwó ṣùgbọ́n tẹ bá kíyèsí nígbà tó fún níyàwó yẹn wọn ò ríra wọn kí ni túmọ̀ pé wọn ò ríra wọn ni pé wọn ò rí òwò ara wọn a jẹ́ wípé ìgbà táwọn àánú àlìjẹ́nà yẹn tọ́lọ́n dá anabi adam àti ìyàwó hawa tẹ́kí wọ́n rí òwò ara wọn ni èrò ìfẹ́ obìnrin ìfẹ́ ọkùnrin kò bá máa wáyé ṣùgbọ́n làwọn ọba allah subhanahu wa ta'ala bó ṣe gbé wọn kalẹ̀ wọn ò rí òwò ara wọn ìgbà tí wọ́n jèso nábẹ̀rẹ̀ sí ní òwò ara wọn ìjèsohun tábẹ̀rẹ̀ sí ní òwò ara wọn yẹn lọ́lọ́run wá sọ́dẹ̀tọ̀ fún wọn pé bẹ́ẹ̀ kì í ṣe inú àlìjẹ́nà nìkan yóò ti máa wáyé ẹ máa lọ sí orí ilẹ̀ sókè la fẹ́ mú jáde ń bì í bọ́lọ̀ ń ṣe gbé àyà kalẹ̀ àti ìlànà tọ́lọ́ ń lò yìí ìlànà bọ́lọ̀ ń ṣe fẹ́ kí nǹkan ó máa rí gẹ́lẹ́ òní yẹn anabi adam kò rí òhò hawa torí wípé hawa tó ń tipára rẹ̀ náà ti dáa ádámù ò tí ì jẹ ẹlẹ́tọ̀ sí hawa náà ò tí ì jẹ ẹlẹ́tọ̀ sí ádámù ọlọ́run wá fi bàríà sáàrin wọn nítorí pé wọn ò tí ì di kíni o wọn ò tí ì dẹ̀lẹ́tọ̀ ara gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ establish family ìdílé tí ó ní àwọn nǹkan tá à ń bọ̀ wá sọ níwájú ó gbúdọ̀ jẹ́ ìdílé tó yẹ pé bọ́lá ń ṣe gbé ti ádámù àti àwa yẹn náà kalẹ̀ tí wọn ò ní access kankan tí bàríà wà láàrin ara wọn gbà tí wọn ò tí ì dẹ́lẹ́tọ̀ ara wọn bó ṣe gbọ́dọ̀ ọkọ rírẹ̀ àlàyé yóò ti rí so torí pé ìdá tagayyara al-amru an aslihi tálà amọ̀rí kan bá ti kúrò nípìlẹ̀ bí wọ́n ti gbé kalẹ̀ nípìlẹ̀ yóò ṣíkò hmm, ila dimar alámọ̀rí yóò ní da ìpìlẹ̀ lọ́nà tí yàn fi establish ìgbéyàwó àti pé mo fẹ́ di ìyàwó ẹ mo fẹ́ dọ́kọ ẹ àwọn yìí ò gbúdọ̀ dídọ́ ní àfihàn kankan síwájú kan tó dẹ́lẹ́tọ̀ ara wọn torí gbogbo àtọ́lọ́ ń dá ànábì Adam àti Hawa sínú ọgbà àdúrà àlìjẹ́nà wọ́n ríra wọn pé èèyàn lélẹ̀ ṣùgbọ́n tí èèyàn máa ń rí lára obìnrin téèyàn fi máa ń fíìlì pé obìnrin lélẹ̀ Ọlọ́run fi gàgà sí lára àwọn méjèèjì ẹni tó lóbìnrin tó fẹ́ fẹ́ tó ń gbégbèsè kò gbúdọ̀ ní sùúrù pé wọ́n máa bóbìnrin yẹn sọ̀rọ̀ bá a lò gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó ẹ lọ dí kókó èèyàn ẹ lọ dì mú torí pé ìpìlẹ̀ yẹn bọ́lọ̀ ń ṣe gbé kalẹ̀ láti ìpìlẹ̀ nìyẹn tó bá yẹ pé ó lẹ́tọ̀ọ́ ni ó yẹ kí ádámù àti àwa náà ká ti máa súnmọ́ ara wọn náà torí pé kò sọ́kùnrin mi ń kò sóbìnrin mi náà ń wọ́n dẹ̀ ríra wọn ṣùgbọ́n ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba ti fi gàgá ó ti fi sáàrin àwọn méjèèjì so gàgá yìí náà gbúdọ̀ máa wà láàrin ọ̀dọ́mọkùnrin àti ọ̀dọ́mọbìnrin kódà kí wọ́n ti láníyàn pé ọlọ́run ti mọ̀ pé ànábì ádámà torí kó lè jẹ́yàwó ádámà náà lọ́run fi dá ta ni o ló fi dá Háwà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọlọ́run fi kíni o ó fi gàgá sí therefore ọkùnrin sí ẹni obìnrin tí ìbá ti ṣe yẹ̀yàn tí kì í ṣe àbúrò ọmọ ìyá ọmọ bàbá èèyàn tí èyí ṣe àǹtí èèyàn tí èyí sọmọ àbúrò èèyàn tí èyí sọmọ ẹgbẹ́ èèyàn èèyàn èèyàn lè fẹ́ tí èyí dẹ̀ ṣe ìyàwó ẹlòmíì tí èdè ẹ̀sìn ẹni tí wọ́n jọjọ fúnyàn lọ́mú papọ̀ lọ́dọ̀ ìyá kan rí ẹni obìnrin èèyàn ní chance láti attempt kí mo fẹ́ fẹ́ ọ kò wá sí ẹ̀ṣẹ̀ ń bẹ̀ kò sí ìwà tí ò dá ń bẹ̀ kẹ́nìkan wá gbọ́n ẹ̀rí àgbáyà kò tiẹ̀ lójútì ọmọ ayékéré ló ń fẹ́ fẹ́ ọmọ tí ń pè ń dádì ọmọ tó rí gẹ́gẹ́ bí ẹ aṣáájú ọmọ tó kọ̀nsídà rẹ̀ síbi títsà torí gẹ́gẹ́ bí àfa rẹ̀ ah, ah, sọ́mọ ẹ̀ ni sẹ́yẹ ẹ̀ ni sábúrò ẹ̀ ni sẹ́gbọ́n ẹ̀ ni no asulu yẹn wà tí ènìyàn bá wá fẹ́ fẹ́ yóò ló wọ́n fẹ́ kódà kò ní jàánú kò lè bọ́nú ẹ má bínú o mi ò lè fẹ́ yín ó parí torí pé anabi adamu aleyhi wa salam àti yahoo hawa wọ́n ti ní wọ́n wà láìpù síra wọn láti fẹ́ra wọn torí ẹ̀ náà lọ́n fi dá àmọ́ kíhù máa tọ́ bàlẹ́kùn mìíràn nìsa àwọn tí mo fẹ́ mú jáde nínú àyà yẹn ẹ lè fẹ́ èyíkéyìí tó bá wù yín nínú obìnrin láti fi ṣèyàwó so àwọn máa ń lọ ṣe lecture lórí rédíò tó wá ti ń ṣe báyìí fún yín tó bá wù yàn èyíkéyìí nínú obìnrin tó bá wù yàn ó bá wù ọ́ o lè fẹ́ yorùbá bó bá wù ọ́ o lè fẹ́ haúsá tó bá wù ọ́ o lè fẹ́ ibo bó bá wù ọ́ o lè fẹ́ fúlàní bí àfáì bó bá sì wù ọ́ o lè lọ́mọ misra ló fẹ́ fẹ́ tó bá wù ọ́ o lè ní british lady ló fẹ́ fẹ́ fáńkì ọ̀hùnmá o ní right àti ẹni obìnrin bó wù o lè fẹ́ ọmọ èké tó yẹ pé o ti bí irú rẹ̀ gan o ti bí lọ́mọ nítorí ká máa sọ eléyìí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ó kàn sá máa tẹnu bọlẹ̀ máa sọ nǹkan tí ò tí ò tí ò wọlé tẹ́ni yóò fọ àmọ́ ní sùúrù pé àbí tó ń ṣe yìí àbótakò ẹ̀sìn ọlọ́ni olùkọ́ lè fẹ́ student yẹ kò sí nǹkan tó ó wà ní àákò ẹni tó lè fẹ́ ni àáfàá lè fẹ́ ọmọ kí rẹ̀ ó wà ní àákò ẹni tó lè fẹ́ ọ̀gá ó lè fẹ́ ọmọ kan tó gbà tí ń bá tajà ní ṣọ́ọ̀bù ọ̀nà ẹ̀rí kò tiẹ̀ lójú tì sales girl ẹ̀ ẹ̀ ṣé ọmọ ẹ̀ ní. anabi adama ìgbà tó ọlọ́run ti da awáwù náà ọlọ́run ti da pẹ̀lú ẹ̀ ọlọ́run jẹ́ kó ẹni tó lè fẹ́ ni ṣùgbọ́n ẹni tí mo lè fẹ́ lẹ́ni yìí kò túmọ̀ pé ìyàwó mi ni ẹgbọ́n nǹkan méjèèjì ayé ẹni tí mo lè fẹ́ òun lẹ́ni yìí kò túmọ̀ sí pé ìyàwó mi ni student rẹ ẹni tó o lè fẹ́ ni ìgbà tó bá ti ní lẹ́mìí pé pé o lè fẹ́ ni nínú sẹ̀rẹ̀ Islam àwọn òfin kan ó ti dì ọ́ o lè jẹ́ maharam ẹ̀ torí pé ẹni tó o lè ṣe kíni o tó o lè fẹ́ ni o lè tó bá bójú o lè rójú ẹ̀ torí pé ẹni tó o lè fẹ́ ni tó wá kàdà so ìyàtọ̀ ń bẹ láàrin ẹni tí mo lè fẹ́ àti ìyàwó mi èèyàn lè fẹ́ ẹni tó kéré sí èèyàn pọ̀ lọ́jọ́ orí ọ̀nà ẹ̀rí bàbá àgbàyà ẹgbẹ́ ọmọ last born náà lóbìnrin ó ju ọmọ tó padà lọ fẹ́ problem tiẹ̀ nìyẹn torí pé ẹni tó lè ṣe kí ni o tó lè fẹ́ ni èèyàn sì lè fẹ́ ẹni tó ju èèyàn lọ́pọ̀ ẹgbẹ́ òwú mi kì í fẹ́ mo fẹ́ fi ṣe ìyàwó ẹ̀rí kọ̀mọ́tò kàmánú gbèsè ayé ìyá àti ẹni tí ò sì ń kó sùnmọ́ ló tún lọ gbélé wàhálà tẹ̀lé nìyẹn fankihu ma tawaba lakum mina nisa ṣùgbọ́n ẹni tí mo lè fẹ́ kò túmọ̀ pé ó ti dìyàwó ẹni tá a dàmọ́ lè fẹ́ òní hawa abẹ́ẹ̀kọ́ lọ́lọ́run torí ẹ̀ dá ṣùgbọ́n ìyẹn ò túmọ̀ sí wípé ó ti dìyàwó anabi adam alayhi salatu wa salam so ẹ lọ mú kókó èèyàn náà wá ọ̀pọ̀lọpọ̀ obìnrin ẹni tẹ́ ẹ lè fẹ́ ni wọ́n ṣùgbọ́n ẹni tá a lè fẹ́ kò túmọ̀ sí pé ó ti ṣe kí ni o ó ti dìyàwó wa ibi tá sì ṣe àkọ́kọ́ ti ń ṣẹlẹ̀ nìyẹn ẹni tí mo lè fẹ́ làwọn èèyàn ń bá lò ó pọ̀ níbàálòpọ̀ tọkọtaya ibi tí ọ̀rọ̀ ti ń wọ́ bọ̀ látilẹ̀ nìyẹn ìlànà yẹn takò tọlọ́hún ó sì takò àgbékalẹ̀ tọlọ́hún fi gbé ètò lílọ́kọ líláya tọlọ́hún fi gbé kalẹ̀ lábẹ́ yẹn ni máa befriend obìnrin máa yan obìnrin ní girlfriend boyfriend ẹni tó o lè fẹ́ o ti ń bá a lò gẹ́gẹ́ bí ọkọ eléyìí o ti takò pilẹ̀ ìtọ́lọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala tó gbé gbogbo tó bá ta takò pilẹ̀ tọ́lọ́wọ́n gbé kalẹ̀ rèé dà kì í dà yàtọ̀ sí àwọn ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ̀ máa ṣẹ̀ nǹkan yẹn náà kì a dì pọ̀ lélẹ̀ nínú àyà yìí kókó ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé gbàtí ọlọ́wọ́n bá allah subhanahu wa ta'ala nínú kádàrá anabi adam alayhi salatu wa salam tó jẹ èso àti ìyàwó hawa wọn rí òwò ara wọn fabadat lahuma sawatuhuma wọn rí kíni o wọn rí òwò ara wọn bó tilẹ̀ jẹ́ pé láti ilẹ̀ lọ́lọ́run ti ń pè níyàwó ẹ̀ uskun anta wa zawjaka aljanna abẹ́ẹ̀kọ́ ìyàwó ẹ̀ lọ́run ti pè ẹni tó lè fẹ́ níyàwó bẹ́ẹ̀ tí yẹn ò tí máa wáyé láàrin lọ́kọ láya kò ṣẹlẹ̀ ìgbà tó dórí ilẹ̀ ẹlẹ̀ tán kò nu àlìjẹ̀nà nígbà tó rí kòrò ara wọn náà tó ronú pé nǹkan kan máa ń bẹ tá a ṣe papọ̀ ọlọ́run kì í ṣe bí orí ilẹ̀ ni ẹ máa lọ bàtà dórí ilẹ̀ lọ́lọ́run sọ wọ́n di ẹlẹ́tọ̀ ara wọn sòyẹn túmọ̀ sí wípé ẹ máa kúrò ní lẹ́vù kan ẹ bọ̀ sí lẹ́vù míì kẹ́ ẹ tó lè di ẹlẹ́tọ̀ ara yín level muslim brother muslim sister muslim brother ọmọ ìyá mi inú ẹ̀sìn level kan nìyẹn ẹ wà padà bọ́ sí level pé ìyàwó mi ọkọ mi lẹ́tọ̀ lè di ẹlẹ́tọ̀ ara yín gẹ́gẹ́ bí adamu ti kò level aljanna tó wá sí level orílẹ̀ so eléyìí gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ fẹ́ bẹ̀rẹ̀ láyé típìlẹ̀ yẹn bá ti wọ́ àdánwò ńlá ni tó o bá ti tó bọ́lá ń ṣe fẹ́ kó o tó yẹn àdáwọ̀ ńlá onìkan yẹn máa jẹ nínú ìgbésí ayé yẹn máa nìyà kọ́lọ́n kò ṣọ́wọ́n bẹ̀. ẹlẹ́ẹ̀kejì ọlọ́run ọba allah subhanahu wa ta'ala ọlọ́run wa min ayati nínú àmì òun ọlọ́run an khalaqa lakum min anfusikum azwaja adá fún yín àwọn obìnrin tí ó máa jẹ́ ìyàwó yín látara yín látara ọba allah adam wa ja'ala bainakum litaskunu ilayya kẹ́ ẹ bá lè máa rí fọkànbalẹ̀ látara pẹ̀ fẹ́yàwó kẹ ẹ lè rí ìfọ̀kànbalẹ̀ níbẹ̀ tẹ́ bá lọ bá bọ̀ kọ́kàn yóò lè má balẹ̀. wa ja'ala bainakum mawaddatan wa rahma ọlọ́run ni àwa fi ìfẹ́ àti kẹ́ àfi sáàrin àyà kejì tá a kà yìí ọlọ́run ọba jẹ́ kí a mọ everybody lọ́kùnrin àbóbìnrin tó gbọ́dọ̀ wà nínú ẹ̀mí ẹ̀ tó bá fẹ́ fẹ́ yàwó. n tó gbúdọ̀ jẹ́ kí ni àfọkànsùn tó ń wá ibẹ̀ yẹn lọ́pọ̀lọpọ̀ ọ̀dọ́ ibẹ̀ láti máa ń fail ibẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọ̀dọ́ ti máa ń fail ọ̀rẹ́ wa kan ó fẹ́ fẹ́ yàwó ẹni tó fẹ́ fẹ́ yìí obìnrin tí ń bojú ni tí ń lo nìkọ́ọ̀bù àwọn ọ̀rẹ́ rẹ̀ wá ń gbógun ti gbà á bó ló ṣe máa tà ní mọ lójú ìyàwó ẹ̀ àìrú nọ́sẹ̀sì wo ni ẹ pẹ̀lú bó ṣe kàwé tó yìí èsì tó wá fún ẹ ni wípé ìyàwó òun kò sí fún yín òun lòun ní ṣe bóun rójú ẹ̀ ẹ̀bẹ́ yìí ò bá rójú ẹ̀ kọjá dandan òun lòun ní kì í ṣe tìyín kì í ṣe pé kì í ṣe ìyàwó òun ẹ̀ ṣe téèyàn ń ṣò téèyàn ń ṣò kéèsì káàkiri mẹ́ńtálítì ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó fi fẹ́ graduate kódà bí graduate yẹn mọ̀ lẹ́sìn at least táwọn yẹn bá gbọ́ at least a graduate nítorí fẹ́ nítorí fẹ́ náà kò bá àmọ́ àlẹ́sìn o at least she's a graduate she's a graduate àbọ̀wá amúlọlé ó sọ fáwọn òbí ẹ̀ pé mo fẹ́ fẹ́ maka ọmọ wo ló fẹ́ fẹ́ ó kàn jáde secondary school náà ó dẹ̀ ó ha Quran ó ma ké ó dẹ̀ lẹ́sìn orí ẹ̀ ti dàrú master ó dà ọlọ́nfẹ́ púrúǹtù ojú tí wọ́n fi wọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí ó sì lẹ́sìn yìí tó ní PhD lọ́wọ́ gan lè tá school nù ilé ayẹ ó lè má rí i n tó gbúdọ̀ ọkọ gbèsè mi ni wípé mo fẹ́ fẹ́ obìnrin tí màá ṣe kí ni o lè tásìkò nu ilẹ̀ ìhà tí màá rí fọkànbalẹ̀ látàrí ìyẹn ni basis ìgbésí ayé wa tó o bá ti lè ní fọkànbalẹ̀ nípìnlẹ̀ ìgbésí ayé rẹ̀ látara ìyàwó tó fẹ́ àfi tó lọ́nba kádàrá ló kù ló lè láṣeyọrí nínú ìgbésí ayé kò sí ní tó dáwọ́lé pàbó ni ó máa bọ́ sí bọ́ọ̀ lọ́n kàwé ó fi lè jáde náà torí pé òní rí nínú ilé ìyàwó yóò frustrate ẹ nígbà ọba ní final exam tó nínú rún pé ọgbọ́n hospital balabala yín lọ́ọ́ ṣe tó fi miss exam tó fẹ́ ṣe nígbà ọba ṣe miss exam tán ara rẹ̀ wáyà lè taskono ilẹ̀ ìhà kì í ṣe obìnrin tó fẹ́ fẹ́ tí gbogbo ayé náà ah, ah, ah, ọkọ̀ jùlọ ẹ̀ bá ṣe barista nígbà yẹn kọ ọba àfẹ barista tí ọba ti sí lè ta skul mú fún ọ ń bẹ ọ̀pàdánù tí ọba ti rí fọkànbalẹ̀ kó o sì wá lọ fẹ́ kó o lọ fẹ́ rálì ọmọ rálì tó yẹ wípé oko náà bí sí oko ló sí gbogbo nǹkan pátá oko náà ní ló ló parí gbogbo ẹ̀ sí. Si kì í wálé ọdún gan oko náà náà ti sọdún ló ti yé tó bá jẹ́ pé ara ara lèun ló ti rí lè tásìkò nù ilẹ̀ ìhà oníkòlọ́fẹ́ nínú ibi tọ́pọ̀lọpọ̀ ọ̀dọ́ láti máa ṣe mistake ni yorùbá ní bá sọ wípé bébí ṣe pa wá sí láàṣẹ jẹun síbi ọbẹ̀. Si lèyìn ò fi bọ oúnjẹ tí máa tóbi hùn torí pé èyàn ò gbé ah síbi eléyìí èyàn ò ní tètè yóò ah ó kéré ẹ bá mú ti ọbẹ̀ ńlá yẹn kí ni ó padà ṣẹlẹ̀ ẹnu ọ̀yà èyàn e ṣe bí èyàn ṣe tó tọba níbo ṣe tó status rẹ náà lọ́ba fi fẹ́yàwó ọ̀gá ó di méjì nínú ọkọ ẹ lọ́mú yẹn lọ́wọ́ gbàmí phd order ṣáà òmìnira gbọ́dọ̀ jẹ́ phd order tó o bá sọra tẹ́ pé nípìnlẹ̀ ó lè padà wá dá o ṣùgbọ́n wọ́n fi gbogbo obìnrin ọ̀rọ̀ pé no ẹni tó ti parí tó náà ti jẹ́ dọ́kítọ̀ solicitor àtijọ́ nìkan àwọn sọ pé ah, alhamdulilah the husband the praise of the wife the wife husband the praise of the Allah kò jù bá náà lọ lè tásìkò ní lè má sí bẹ́ẹ̀ sí ní táwọn èèyàn máa sọ lọ torí ẹ̀fẹ́ yàwó ẹ̀ ni má sì mọ̀ gbọ́ kì í ṣe pé àlérò obìnrin tó láwọn qualities báyẹn náà kéèyàn orí lè tásìkò náà ń bẹ o ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ìyẹn náà máa ń gbèsè méjì kódà wọ́n ṣe tán láti forgo sacrifice ẹ̀sìn àti lè tásìkò náà yẹn gbogbo ọ̀dọ́ bá fẹ́ fẹ́yàwó àbẹ́ni tó ti níyàwó tó fẹ́ fẹ́yàwó mi kó ronú pé obìnrin tó ń fẹ́ fẹ́ yìí obìnrin tó bá fìyàn lọ́kàn balẹ̀ key to your success òun ló jẹ́ O ní kọ́kọ́rọ́ àṣeyọrí rẹ kò ní jójú ó tì ọ́ bó ti wulẹ̀ kọ́ mọ́ yóò kún ọ lọ́wọ́ lórí ẹ̀sìn rẹ yóò kún ọ lọ́wọ́ lórí ìlọsíwájú ìgbésí ayé ẹ gbogbo ń tọ́ bá ti ń dáwọlé yóò sọpọ́tì ẹ lérí ẹ torí pé lè tásìkò náà ilẹ̀ ìhà so ọlọ́run nílé tásìkò náà ilé ìhà kéèyàn lọ mú yẹn obìnrin tí ó fi ọ lọ́kàn balẹ̀ ńlọ nídìí torí pé ogun láyé fọkùnrin ó forí já gbàǹbì ó forí já òǹbì ó forí já gbàǹbì tó bá forí já lọ jáàmọ̀ tó tún délé tó yẹ pé bànújẹ́ ló tún bá ẹ̀mí ọkùnrin yẹn lè mọ́ gùn gan ṣùgbọ́n ó forí já lọ jábọ̀ jábọ̀ jábọ̀ jábọ̀ ó tún wá rí sákàn torí bẹ́ẹ̀ lè tásìkò nù àtàrà sákàn náà ó tún rí ibi tó forí lé ọkàn rẹ̀ ó tiẹ̀ balẹ̀ ntẹ̀yàn torí ẹ̀ fẹ́yàwó ni àkọ́kọ́ ni lè tásìkò ilẹ̀ yà ẹ ká lọ kíyèsí eyín tẹ́ ẹ bá bọ́pọ̀lọpọ̀ youth sọ̀rọ̀ ẹ discover yìí pé ẹ kàn mìírí fẹ́ lómi ẹ mìírí torí ṣé torí tó fẹ́ lọ fi fẹ́ nìyẹn ni litasco nu yẹn wá nìyí ọ̀nà mẹ́ta lèyàn ti máa wò ó kí ẹ máa pẹ́ ṣé mo lè rí litasco nu lára ọmọ yìí àkọ́kọ́ èyí ò wo àwọn tó bì wò yẹ. Yeah wò bàbá ẹ̀ ẹlòmíín fẹ́ obìnrin sílé àwọn òbí ọmọ yẹn wọn ò jẹ́ kí ọkùnrin yẹn ó rí ìfọ̀kànbalẹ̀ látara ìyàwó yẹn àwọn òbí ẹ̀ gan náà ń dalé yẹn rú tó bá ti bá sọ ọ̀hún kan báyìí tó bá ti lè lọ ilé wọn níjọ́ tó bá dé inú ilé dàrú ń jọra ní tí yóò dìjà láàrin tó bá ti sọ fún yẹ yóò di wàhálà lè tásìkò nù èèyàn á látara àwọn wo ló bí ọmọ tí mo fẹ́ fẹ́ yìí irú èèyàn wo pàápàá jùlọ ìyá ẹ̀ irú èèyàn wo irú èèyàn ni bàbá ẹ̀ ọ̀nà kan nìyẹn ọ̀nà ẹlẹ́ẹ̀kejì àwọn wo ló ń bá rìn àwọn wo làwọn tó ń jọjọ́ ń rìn èèyàn dáadáa obìnrin tí bá fẹ́ fẹ́ ẹlẹ́ẹ̀kẹta òun gangan fún rẹ̀ nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn téèyàn bá rí kò sẹ́ni tó pàfẹ́tì o o lè má rí hundred percent ní gbogbo ẹ̀ ṣùgbọ́n níbi tòbí orí seventy ní ti àwọn tí ń bá rìn orí sixty ní tòun gangan náà orí seventy five alhamdulillah ṣùgbọ́n owó tòbí five percent àwọn tí ń bá rìn two percent òun gangan zero percent o ò lè rí lè tásìkò ní yẹn bẹ́ẹ̀ o kódà kó jẹ́ kó jẹ́ pé Harvard University ló ti parí lamẹ́ríkà ẹlòmíì ò ní pé mo ti rí ọ̀kan náà àwọn ọ̀rẹ́ wa bí eré bí eré àfìgbà tó kọ ìyàwó rẹ̀ lẹ̀ nítorí pé kí ni ó ní spoken of English ẹ̀ èèyàn máa ń gbóòórùn bí Ọ̀ṣun dáálẹ́tì Ọ̀ṣun èèyàn máa gbọ́ ń bẹ́ẹ̀ association wey be power in oh boy oh boy oh guy! i don't like it i don't like it pé káwọn ọ̀rẹ́ òun tiẹ̀ wá kíyàwó òun speak ọ̀ọ́kú tiẹ̀ mọ́ speak sáwọn ọmọ so ó ń ba tọ́ǹkì àwọn ọmọ yẹn jẹ́ association imagine bí eré bí eré bí eré obìnrin yìí sì lẹ́sìn dé eré bí eré àgbà tó kọ ọmọ yìí sílẹ̀ ẹ̀wà tó kọ̀ ọ́ lẹ̀ òun rí litẹ́sikùn lára rẹ o ibi ọba ni ó dúró sí ni ó dúró sí ìtọ́ba ni ó ṣe bẹ́ẹ̀ kò láìkì bí ṣe ń sọ̀rọ̀ kò láìkì ibi tẹ́lómi ti máa ń kọsẹ̀ nìyẹn àbóun bá ń ṣe association ọmọ tó bí òun lè padà pé dáadáa àwa tá a jókòó ìwé mélòó ni ìyá tiwa kà ké mélòó làwọn bàbá tiwa ké so wákàtà. So, ṣèdí yẹn tó fi jẹ́ pé ibi tí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ti ń ṣe mistake nìyẹn ìyàwó tiẹ̀ ni kò fẹ́ má fẹ́ yàwó ayé pé n tó pé mi ẹ bá sọ pé kò graduate ẹ bá sọ pé kò ṣe gbá mo rí wípé ọmọ yìí ti máa fẹ́ ẹnu mi ò kàn ọkàn mi ò dẹ̀ balẹ̀ n tó bá wo oníkàlùkù o má lè máa sọ kódà ẹlòmíì bá tiẹ̀ débi pé arọ ni ó tẹ̀ ń lọ́rùn ẹ̀yin lẹ̀ ń pè lárọ̀ ìjárọ yẹn òun rí fọkànbalẹ̀ bẹ ìjáfọjú ó tẹ́ òun lọ́rùn ó buké ó tẹ́ òun lọ́rùn ìyàwó tòun lòun fẹ́ kì í ṣe ìyàwó tiyín ẹ̀yin lẹ́yìn ó máa sọ pé àbùké ni lọ́dọ̀ tiyín ṣùgbọ́n lọ́dọ̀ tòun èyí tóun ń fẹ́ òun rí lára ẹ̀ so wàá kàdà so kókó yẹn ìyẹn ló fọ́ọ̀mù gbogbo basis téèyàn bá ti lè ṣe mistake ń bẹ̀rẹ̀ wrong selection tó wà original tó ń wo ìṣesí àwọn èèyàn ní táwọn èèyàn ó sọ tó fi ń determine interest tiẹ̀ ẹni yóò ṣe mí àwọn èèyàn yẹn náà ó padà tó wá bú ọ ló bá dọjọ́ wájú ọlọ́run wa ja'ala bainakum mawaddatan wa rahma ọlọ́run wa fi mawadda sí ọlọ́run ni a fi ìfẹ́ má ṣe mistake láti lọ fẹ́ ẹni tó nífẹ̀ẹ́ sí. Si love oh, very very important o gbúdọ̀ rí i pé o nífẹ̀ẹ́ ẹni tó fẹ́ fẹ́ ẹlòmíì bẹ́ẹ̀ tó bá fẹ́ fẹ́ bẹ́ẹ̀ tó attempt kó fẹ́ fẹ́ obìnrin tóbìnrin yóò bá padà gbà fún yóò sì bu ẹkún afẹ́ ma sunkún ma hmm? ẹ ma sunkún ma irú ọlọ́run ni ò sí irú èèyàn pọ̀ tó bá ti fẹ́ sọ̀rọ̀ báyìí ó tún bu ẹkún ẹbí ẹ̀kọ́ ó nífẹ̀ẹ́ ẹni bí ṣe ń ṣẹlẹ̀ lọ́kùnrin náà ó máa ń ṣe àṣọbìnrin náà so waja'alakum bainakum mawadda ìfẹ́ èèyàn gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ẹni tó fẹ́ fẹ́ èrò rí pé látara fífẹ́ òun náà ìfẹ́ ní ń pè ní fífẹ́ o lè manage ẹni tó fẹ́ fẹ́ pé hmm, mi ò like ẹ̀ but gbàdó jẹ́ pé stars náà ni wọ́n introduce ẹ̀ a sì gbọ́dọ̀ kọ̀rọ̀ sí àfa wa lẹ́nu bet ní tèmi mi ò láìkẹ́ ah má ṣe mistake yẹn o bó ṣe wà fọkùnrin náà lọ́wọ́ àfọbìnrin náà o gbẹ̀ẹ́n gbàtọ́ jẹ́ pé àwọn mùtíù náà ni wọ́n ní eh, káfẹ́ bẹ̀ tí mo ṣe wẹ́ ni ah mi ò nífẹ̀ẹ́ má tìjú mùdírù o torí pé ìfẹ́ òun lẹ́ẹ̀fì bára yín gbé ẹni tí èèyàn nífẹ̀ẹ́ ẹnu rẹ̀ ọ̀bá àwọ̀ báyìí ẹnu náà ló fi máa láìkẹ́. Like ní táwọn ẹ̀mí fi ètì ẹ̀yẹn ní tó fi nífẹ̀ẹ́ nìyẹn fankihu ma taba lakum minan nisa ẹlòmíì ẹni tó tínrín tí ń bá ń lọ báyìí bíi pé ọkàn masha allah masha allah ò nífẹ̀ẹ́ pọ̀ ẹlòmíì sì ń bẹ ẹnu ọ̀nà yìí ò lè gbà á níbi tó sanra dé eh, àní kéèyàn ó kún kó kún rí bẹ́ẹ̀dì kọ́ gba gbogbo bẹ́ẹ̀dì tán pé wo ni ká máa wáyàwó kiri lórí bẹ́ẹ̀dì pé pé ìwọ dà pé mìíràn a ah! ọwọ́ apàrẹ́ mọ́ orí bẹ́ẹ̀dì kò mọ̀ bá aṣọ náà sásọ aṣọ tá tẹ́ orí bẹ́ẹ̀dì ni àbí èèyàn. èyí tó wù mí ò wọ́ yóò ti yé báyìí ẹlòmíì ẹni pupa ẹlòmíì gbé àníkó sá dúdú kó dúdú bí kóró ẹsẹ̀ hàn fankihu ma taba lakum minan nisa hada mimma yadu ala mashru'iyati an-nazar lábẹ́ bẹ́ẹ̀ lànà bí fífún wa nígbà láìpẹ́ bẹ́ẹ̀ bá fẹ́ fẹ́ yàn ẹ wò ó dáadáa ẹ wò ó ànábì nítorí pé níbi wíwò yẹn yóò padà tún bí ìfẹ́ tókín tó lọ bẹ́ẹ̀ ìfẹ́ ṣe pàtàkì obìnrin téèyàn bá sì fẹ́ràn gbogbo tí ń ṣe ni ó mọ̀ wùyàn bàbá bí bẹ́ẹ̀ ẹjọ́ wà nílé ẹ̀kọ́ bàbá bí ní question kan pé two plus two tó ní twenty two inú yìí ó ti dùn inú yìí ó ti dùn pé ah ọmọ gidi lọ́wọ́ yìí o <laughs> inú yìí ó ti dùn sí bó ṣe bí inú yìí ó sá tún máa dùn náà ẹni tó o sì fẹ́ náà two plus two four bẹ́ẹ̀ni sọ kábàálì máa pò mọ́ ìfẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ so má ṣe mistake láti fẹ́ ẹni tó o nífẹ̀ẹ́ sí ẹni tó o nífẹ̀ẹ́ sí ìfẹ́ yẹn ni mo ń gbé rahma kẹrin ẹ kàn rọkùnrin mi gbé ah ọkọ òun kò wá kẹrin so oríṣiríṣi nǹkan làwọn máa ń gbọ́ làwọn máa ń dá sí ọ̀pọ̀lọpọ̀ láyà tábà wá gbọ́dọ̀ yẹn títí bá kún kò wá kẹrin ara rẹ ò kò fẹ́ mọ̀ gangan ló ti bọ̀ èèyàn wà pé ọkọ yẹn nínú àwọn question tí èèyàn máa jù sọkọ èèyàn padà kọ́ wà pé ọkọ yẹn ò kú rẹ̀ láìkẹ́ kò sí bisọ́rọ́ ti tọ̀bẹ̀ yà téèyàn bá lọ́fẹ̀ẹ́ yà èèyàn máa wà kẹrin fẹ́ nìyẹn gbọ́dọ̀ táwọn òbí wa fi wà kẹrin sí wa wọ́n nífẹ̀ẹ́ wa ni sòtẹ́ obìnrin kan bá wà ń fẹjọ́ sùn pọkàn òun wà kẹrin òun lóyún kò tẹ̀lé ń lọ hospital kò mọ tó ń jẹ ẹ kò tọ́jú òun kò raṣọ fóun ara òun ò yá kò tiẹ̀ fẹ́ mọ̀ ẹ lọ wò ó dáadáa lọ́ọ̀fù yẹn ò sí bẹ̀ mọ́ òdodo bẹ́ẹ̀ nìyẹn kò sí lọ́ọ̀fù yẹn bẹ̀ mọ́ ni má ṣe mistake lọ ẹni tó nífẹ̀ẹ́ sí o ní ọ́ máa ṣe lọ́ngàn látàrẹ́ ẹni tó nífẹ̀ẹ́ sí lóbìnrin bọ́ bá ti fi iṣẹ́ dé tó bá wọlé fẹ́ dì wọ́n pé jọ́ wo ní òṣì náà <laughs> ṣé ká má dì mọ́ ẹ wo ní ìṣẹ́ bó dì mọ́ mi láàárọ̀ àbí wo ní gbogbo ẹni tó o sì nífẹ̀ẹ́ sí bó kájọ́ bì kan gan ìwọ ló lọ sí kí ni o ló lọ dì má níbẹ̀ torí pé o nífẹ̀ẹ́ ẹni tó o nífẹ̀ẹ́ sí bó gbẹ́nu sí ọ gbà á ṣe brush báyìí àwọn fẹ́ kìsìn àjọ ẹgbẹ́ nu òṣìṣẹ́ ìdáre ṣé bá ṣe máa ṣe máa kìsìn náà ṣé bá ṣe máa kìsìn náà ò nífẹ̀ẹ́ ni kọ́dà kọ́ máa yọ kún mú báyìí tó bá nífẹ̀ẹ́ ẹnu rẹ ló tó fi fa ikùn <laughs> tó sùn fà fúrú tó fà tó gbé mi eh, ìfẹ́ ní jẹ́ bẹ́ẹ̀ ìfẹ́ ní jẹ́ bẹ́ẹ̀ ìfẹ́ lọ bá ọkùnrin débi wípé bí wọ́n bá tu kẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sílẹ̀ báyìí itọ́ tó kunu kọ́ọ̀bù tó bá ní o gbé bó o nífẹ̀ẹ́ obìnrin bó o ti níwẹ̀ẹ́ kó o nífẹ̀ẹ́ tó tó bá gbé fún pé ọkọ mi ya gbàtẹ́ rẹ lọ ẹ̀mọ̀ pé inú oyún lòún wà òun sá òun tutọ́ ẹ̀gbọ́n obìnrin tó bá lóyún yọmọ tutọ́ wọ́n wá ń bọ́ tú sínú kọ́ọ̀bù nígbà wá dé àǹtọ̀ tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ mi ẹ mú kínní. ṣé o lè mú àbí o lè mú? àfa sẹ́lẹ̀ yìí ìrọ̀lẹ̀ ń pa bọ́ ọba nífẹ̀ẹ́ obìnrin èyí tó ń mu bó ṣe ń kìsì èyí tọ̀ rẹ̀ náà ló mu ìrọ̀lẹ̀ ó kìsì ìyàwó rẹ̀ ò mú tọ́ ẹ̀ ìtọ̀ rẹ̀ ló mu ó tún wá ń ṣe kàtá gbogbo ẹ̀ lọ́fà torí pé level love nìyẹn affection ló fi ń rí mood tó wà high level of affection and love ò ní rí nàrí so ohun tó olóòlè múnú kọ́ọ̀bù yẹn ó mú direct ó mú tọ́ ó mú kẹlẹ̀bẹ̀ ó mú gbogbo ẹ̀ lọ́ọ̀fù náà jẹ́ bẹ́ẹ̀ ìfẹ́ ni so lọ́lọ́run sọ pé wàjà alábẹ́nàkùn mawadda má ṣe mistake láti fẹ́ ẹni tó nífẹ̀ẹ́ sí ẹ àwọn dáàdì mi náà fọ́ọ̀sì mi àwọn kìnnìkan má jù wọ́n fọ́ọ̀sì ẹ̀ tó o bá ti nífẹ̀ẹ́ yẹn má fẹ́ ìyẹn lọ́kùnrin àti lóbìnrin mawadda ó wà very very important ni yóò fi jẹ́ kéèyàn rojú ṣe ṣe gan obìnrin mi tó fẹ́ràn obìnrin tí ń gé nǹkan kìsìn ó ń rẹ́lá àfi fẹ́ ọ̀bẹ bá gé lọ́wọ́ ọba ni ah darling honey sweetheart ẹ ọwọ́ mi kí ni gé mi lọ́wọ́ ojú ẹ̀ fọ́ ni òrí náà ni ó sì ń rẹ́lá ni èsì tó fún nìyẹn pé ojú ẹ̀ fọ́ ni ó sì ń rẹ́lá ni bẹ̀ẹ́dẹ́gbẹ́ lọ́ọ̀fù wà mẹ́ẹ̀ lójú ẹsẹ̀ lọ́kọ̀ subhanallah ha subhanallah bó o ti mọ bá o ti mọ ògá bí kò sí pọ́wọ́ mi gan ló wà ìyàwó Aisha radiyallahu anha orí ń fọ́ ìyàwó Aisha àjọ kan ìyàwó Aisha wọn ni àwárà sá orí mi o anabi náà bá bẹ̀rẹ̀ anabi náà orí mi o ah ìyàwó Aisha ni èwo ló dé anabi náà ọmọ kò orí ti ń fọ́ mi náà báyìí sallallahu alayhi wa sallam bó ṣe wá rí yẹn tí yẹn bá wá lọ́ọ̀fọ̀ obìnrin nítorí ó jẹ́ kó bá jà fọ́jú kó bá jà rọ kó bá jà buké kò bá àjọmọ kékeré kódà kò bá tó jù ọ lọ àwọn yọmọ rẹ gbà á ah, lágbàlagbà yẹn lọ́wọ́ ń fún ní lọ́ọ̀fù tó tó báyìí láà. lọ fẹ́ ẹni tó nífẹ̀ẹ́ sí ẹ dè yẹn náà ẹ dè mọ́wọ́ torí pé wàjà alábẹ́nàkún mawaddatan wàrà ká tó kúrò ń bẹ̀ love ó láwọn characteristics bíi méjì àbí mẹ́ta àkọ́kọ́ nítorí pé ní love ó wà relativity ó wà fún ó wà relative èyí tó wù wọ ó lè má wù mí tó ti èyí tó wù wọ ó lè má ṣe kí ni o ó lè má wù mí relativity wà bẹ́ẹ̀ ó wà relative so aláwọ̀ kọ́ nìyẹn love ó ní a kind of intanpe ní development ó wà ń bẹ love ó lè develop láti ibi kò sí kó dẹ̀ máa develop kó padà wá wà from five percent kó padà lọ two hundred percent ó sì ó dẹ̀ lè decrease ó lè increase ó dẹ̀ lè decrease so ó wà flexible flexibility ó wà fún ó lè increase ó tún lè decrease èèyàn lè yí èèyàn tún lè dàrú èèyàn lè kíní yẹn wà fún lọ́ọ̀fù so ìdí nìyẹn tó fi jẹ́ pé obìnrin mi ń bẹ àmì tọkùnrin wa lòun fẹ́ẹ́ fẹ́ nítorí bá kọ́ rí yóò ní ah, níjàre kó má ti conclude tán lójú ẹsẹ̀ wọn ọkùnrin yẹn lè lọ tán yọkàdì sọ wà pé ah, ìfẹ́ nǹkan lè mọ wá sọ́kàn yẹn ọkàn lè mọ ká ẹ eh, ara lè yín ọ̀dẹ tó wà lánàá yẹn <laughs> bóbìnrin jẹ́ máa ṣe nù pé dídìrín ara lè yín àná o eh, ewu lérí àwòrán ẹni ń gbóná pé ah nígbà ojú pé ń dídìrín dídìrín àná yẹn ewu lérí àwòrán iṣẹ́ àwòrán ló ń ṣe gan-an ewu lérí ló ń ṣe gan-an ah báyìí báyìí lọ òun náà fẹ́ fẹ́ ta ni ó fẹ́ yẹn.

ìwọ tó bá mọ̀ pé boyfriend girlfriend lọ́fẹ́ ṣe ọ̀rọ̀ tiẹ̀ kọ́ là ń sọ ọ̀rọ̀ ẹni tó fẹ́ fẹ́ yàwó sílé òun là ń sọ torí pé tìyẹn ò ní tọ́pìkì nínú Islam sinna ní ló ọ́ndà sinna ló bọ́ sí. ìfẹ́ máa ń develop nínú àwọn kan tí máa ń jẹ́ kó develop status yẹ nígbà mi ẹni tó jẹ́ èèyàn ńlá ó lọ obìnrin gẹ́gẹ́ bí tí ò jẹ́ nǹkan kan lẹ́tà yẹn padà ń gbọ́ orí yẹn tó jẹ́ pé ẹ́ẹ́ à ah, irú ẹni báyìí kọ́ O yẹn sọ nóò fún o. lè o le lè jẹ́ ọmọlúwàbí O lè jẹ́ orúkọ rere O lè jẹ́ àwọn lè ní bíbí ẹlòmíín bẹ ó ní bíbí gidi ni wọ́n bí àwọn èèyàn dáadáa ni wọ́n ẹlòmíín sì ń bẹ ọpọlọ ni ọkọ ojú ó lè jẹ́ pé slippers àtàkísà ní wọ̀ o ṣùgbọ́n obìnrin ẹgbẹ́ ah eléyìí máa ní bright future ọpọlọ làákàyè ọlọ́run fún lẹ́bùn làákàyè tó kìíní yẹn ó lè jẹ́ kó develop bó ṣe wà fọkùnrin náà ó lè wà fọbìnrin náà ó dẹ fẹ́ ta ni ó fẹ́ léyìí tó dúdú ọ̀họ̀ yìí lítà wa ni ah bẹ́ẹ̀ ṣe ń wo yẹn hafizọ ni wow ẹ̀mí ni ah bẹ́ẹ̀ ṣe ń wo báyẹn kíní kan mọ́ ni bẹ́ẹ̀ ṣe ń wo kíní kan mọ̀ ṣá ẹ̀jọ̀ ṣé alẹ́ padà lọ́bẹ̀ẹ́ so hakada ó máa ń fa kó develop bákan náà another another obìnrin tó fẹ́ fẹ́ nínú sharia islam tó bá bójú kó síjú kó wò ó lè jẹ́ pé bó ṣe ń rí lọ́ọ̀kan ò láìkẹ́ ṣùgbọ́n tó síjú tó rójú ẹ̀ pé masha allah wẹ̀ ṣàlà á interest ti ó ti padà dé ìdí ìyàtọ̀ náà fi fa àyè yẹn lẹ̀ báyẹn ṣùgbọ́n fẹ́ni tó níyàwó fẹ́ni o má di máa wojú olójú káàkiri máa di owó àwọn ojú káàkiri ìlú ọ kódà tó di pé lẹ́bù pé wọ́n ò ní kó síjú fún ọ náà wọ́n ò ti rí sign seriousness lára bákan náà gift tahadu tahabu ẹni tó kọ́kọ́ lọ tó ní ta ni ó fẹ́ lé nǹkan kan ìgbà tó ń lọ tọ̀ pé búrẹ́dì ẹ bá fi tàní kó sọ́ọ́ lórí tébù tọ̀ wọ́n ní fi orí tébù ọlọ́ọ̀ ẹ gbé búrẹ́dì tí wèrè ẹ̀ rà wá ẹ jẹ́ ká wò náà lẹ̀ bẹ́ẹ̀ ni ẹ lọ gbé búrẹ́dì wèrè dẹ̀dẹ̀rẹ̀ yẹn nígbà wọn ó sì búrẹ́dì wọn bá sí ẹ̀yìn wà ń bẹ̀ ọlọ́jọ́ bíi sandwich ó tún lẹ́ran ó tún pé ah níbo ni lè ti rí ìgbà tó tún wá padà níjọ́ kejì wọn ni níbo lẹ ti ra búrẹ́dì yẹn náà ah tẹ bá nídìí ẹ kódà ojoojúmọ́ bó ṣe béèrè ń ọkùnrin ó ti sense gba òtí yìí ti <laughs> iṣẹ́ iṣẹ́ ti ń dáhùn nìyẹn ìgbà tí ó bá padà wá ṣakaṣaka ní òfìdí wá ẹ tún fáwọn màmá lélẹ̀ àwọn àbúrò yín náà ẹ fún wa lélẹ̀ gbogbo àwọn ọ̀rẹ́ yín ládùúgbò ẹ tún ha wọ́n ní ká fún yín ta ni wọ́n ní eléyìí lọ́kàn fara Christmas ni ọkàn <laughs> gift òtí ń eat point nìyẹn ìtọrẹ ọ̀ ń lọ àwọn àbúrò rẹ̀ ń gbá bọ́ọ̀lù ń ta ó ti kó sùtì àpò ọ̀nà ẹ̀yàn mẹ́wàá gbà wàá fún wọn níjọba tún padà bọ̀ àwọn gan náà kọ́ fún àǹtí wọn pé bọ̀dá ti ń bọ̀ <laughs> bọ̀dá kínní <laughs> bọ̀dá kínní bọ̀dá kínní ti <laughs> wọ́n ti dé báyà tí wọ́n bá wá ń ṣe kínní kan wọn rárá o ẹni tẹ́ àǹtí ẹni èèyàn dáadáa ni so kò takò ẹ̀sìn torí bá ti wà ń bẹ̀ yìí máa ń jẹ́ kí kí love kó kó develop ìdí nìyẹn tó fi jẹ́ pé olófẹ́ fóbìnrin ó sì sọ pé no ó sì parí náà nu ó tún try kì í ṣe bí kò ọmọ threatening ọ̀gbìn tó o bá fẹ́ mi nílẹ̀ yìí rárá kì í ṣe ìtumọ̀ kì í ṣe táwọn sọ nìyẹn o bí o bá fẹ́ ọ kí ni yóò ṣẹlẹ̀ kì í ṣe kó threatening ẹ̀ bẹ̀ẹ̀ tó kàn jẹ́ kó mọ̀ pé ló tún lọ béèrè ń pa mi lọ́wọ́ àwọn èèyàn báyìí ṣé kí ni kò sí nǹkan tó burú kọkùnrin ò tún make move anabi sallallahu alayhi wa sallam anabi fẹ́ fẹ́ yà wá Umu Salama ìyàwó Umu Salama ọkọ ẹ̀ kú ó sì lọ́ ma ó nígbà ọ̀la o anabi wa aran yàn sí pé ẹ bá ń sọ fún ó wá fi condition mẹ́ta lẹ̀ pé òun ò lè fẹ́ anabi ẹ lọ sọ fún anabi òun ò lè fẹ́ anabi fún conditions mẹ́ta àkọ́kọ́ òun dàgbà òun ìṣọmọdé ẹlẹ́ẹ̀kejì òun máa jowú ẹlẹ́kẹta òun láwọn ọmọ tó pọ̀ tọkọ òun filẹ̀ kó má sì kó tóun bá anabi sallallahu alayhi wa sallam ẹni tó sì tànàbí ọ̀nà ọlọ́jíṣẹ́ bá nàbí anabi ni ah, ẹ tún lọ sọ fún mo fẹ́ fẹ́ tẹ́gbẹ́ ti kóun dàgbà anabi ni mú yìí sẹ́gbẹ́ mú jù lọ lẹ́yìn <laughs> obìnrin máa wọra obìnrin máa tètè tó wọ́n máa tètè dábẹ́ àgbàlagbà bọ́kùnrin ń gbó lọ báyìí sanku sanku ayẹlẹ kò ló kùn rí hmm. ọ̀pọ̀lọpọ̀ obìnrin mi táwa ńlá kọ́mọ lórí ẹlòmínú ah ìyá àgbàlagbà lẹ̀ la kọ́mọ lórí so akada bọ́kùnrin ṣe rí nìyẹn bóun ṣe rí ó ti wúrọ̀ ẹ̀ pé òun lọ sọlá àṣà ẹ sọ fún pé mi ìṣẹ́gbẹ́ lọ ẹlẹ́ẹ̀kejì owó àyùn náà máa ni máa jowó ànábì ni ah, a bá bẹ lọ́hùn kọ́lọ̀ nǹkan bá a ṣe ní fòfò yẹ sallallahu alaihi wasallam ẹlẹ́ẹ̀kẹta anábìíní sẹ́ rí gbogbo ọmọ yìí tẹ́mi ń wá gan nù ọmọ òrukàn ẹ máa kún wọn bọ̀ wọ́n ti dọ́ ọmọ tèmi. bá a ṣe lọ tún sọ fún náà ọlọ́run sáà ní pé ó padà jẹ́ anabi sallallahu alayhi wa ó sì sóríire látara anabi sallallahu alayhi wa sallam kódà nínú àwọn ìyàwó anabi sallallahu alayhi wa sallam umu salama ah, ó gbọ́n púpọ̀ ó sì màṣúọ̀ sẹ́mi kóbìnrin míì náà dàgbà tí gbígbọ́n kò ní yí nínú pò kò yé kò ní yí inú po ṣùgbọ́n obìnrin míì ha ó gbọ́n ó sì ní làákàyè màá mú stances méjì wá ìyàwó musalama ọdún kata náà fẹ́ ṣe múra tí wọn àwọn kẹfẹ́rí mẹ́kẹ́ òde ànábì wọlé sallallahu alayhi wa sallam ibi tí ànábì wa dó sí wọn ò lè wọlé ànábì wa sọ fún àwọn sàbí pé tọ̀ àlewọ mẹ́kà gbogbo ẹran tẹ́ ẹ mú lọ́wọ́ ẹ máa pa ń bi tá a dé yìí náà ẹ fárí alọ́ọ̀tì rà nìyàn àti ṣiṣẹ́ náà nù inú bí àwọn sàbí kà kí ni nọ́nsẹ̀nsì yẹn ṣé má kà yìí àwọ̀ bẹ̀ anabi àníṣe ẹ fáríbá yẹn náà ká padà sílé wọn sá dá anabi lọ anabi wa bínú wọ bi tẹ́ǹtì tán wa anabi ni àwọn èèyàn fẹ́ wọ́n fẹ́ parun wọ́n fẹ́ parun ọmọ sàlámù ni la ya Rasulullah Kilo ló tó fi náà fẹ́ parun èpè ló ń sẹ́ fún wa wọ́n fẹ́ parun má sọ bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam anabi mo ní kàn fárí mo pa wọn láṣẹ wọn ò tẹ̀lé tí mo sọ Umu Salama ni ìwọ ìwọ ti fárí kárí ọ sẹ́wọ̀n kí tóbìnrin bá dàgbà ìmọ̀ kó dàgbà jù yàn lọ àbí kéèyàn ti jọ jẹ́ déédéé <laughs> yọ mọ kìyàn báwọn pé ṣé wọ́n fárí bọ́ọ̀tà kò fárí báyìí kán máa wọ̀ tí wọ́n bá wá fa àwa mọ̀ ànábì bá bọ́ọ̀tà ànábì bá ń fárí gbogbo wọn ṣe rí tànábì fárí gbogbo everybody gbúdúrú ó ní sẹ́mi sọ fún ọ ànábì ni òótọ́ lọ sọ <laughs> tànábì ọba wa fẹ́ẹ́ nígbà náà tánàbí ọlá gbàlagbà tánàbí ọba fẹ ẹ wo tí ìbá sì ṣe àánú ọlọ́run pẹ̀lú tó sọ̀hún báyìí gbọ́ àwọn mùsùlùmí ọba ti parẹ́ gbogbo tánàbí ba lè ṣépè yẹn gbogbo àwọn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń jọ̀hún ìbínú ọlọ́run bá sọ̀kalẹ̀ ọ̀lẹ́rì ọ̀nà kan nìyẹn ọ̀nà ẹlẹ́ẹ̀kejì àwọn ìyàwó anabi sallam wọ́n pín oníkàlẹ̀ wọ́n group yẹn pé obìnrin tó pọ̀ kò lè má ṣẹlẹ̀ wọ́n ti ní fashion méjì ṣùgbọ́n ewu musalama ń sọ pé ewu ẹ̀ ń sọ sọ̀rọ̀ ànábì ni èmi ọ̀ lọ bá <laughs> èmi á lọ bá kí lẹ sọ kí lẹ ń sọ ẹ kí ni ká ẹ ẹ ò sì sọ lójú ànábì ni kí ni ò sì sọ òun ò lọ bá ànábì sallallahu alaihi wasallam ọba ìdájì sọ ni pé táwọn èèyàn bá fẹ́ fànábì lẹ́bùn níjọ́ tánábì bá ń sùn dọ̀ ìyàwó Aisha náà sábà máa ń fún ànábì lẹ́bùn ìpè àgbò ló ṣe jẹ́ ìgbéyàwó làwọn náà ṣe mọ̀ pé irú ẹ̀bùn tó bá ti wọ yàrá òun bọ́ọ̀lù obìnrin ṣe rí nu o àwa tá a ní méjì mẹ́ta la lè la lè lọ experience yìí o ibi tó bá wọlé sí ah, ó lè má jáde mọ́ o bó bá sì jáde àbọ̀ ni ó jáde <laughs> yóò ti dọ́gbọ́n tiẹ̀ bí bó ṣe kọ́pọ́n lá kó àwọn obìnrin wọn wá protest àní kí ló dé tó fi jẹ́ bẹ́ẹ̀ wọ́n wá ń sọ ọmọ sálámà ni èmi ò lọ bá ànábì wa wà níjókòó ìyàwó amusalama wa dúró lẹ́gbẹ̀ẹ́ ànàbí ya Rasulullah ilé òjíṣẹ́ Ọlọ́run ah, kí ló dé tó fi jẹ́ pé àwọn èèyàn ọjọ́ òòhù lè sọ fún wọn ni pé kì í ṣe àṣà nìkan ló fẹ́ níyàwó àbí ah, àṣà ṣe ń fẹ́ dáadáa àwa náà ń fẹ́ dáadáa látara rẹ̀ bó ṣe sọ̀rọ̀ yẹn ànábì gbójú kò níbi títí sọ̀rọ̀ ó tún lọ bá ànábì lẹ́gbẹ̀ẹ́ ibi tánábì gbójú sí ó ya Rasulullah eré òjíṣẹ́ Ọlọ́run ó tún sọ ànábì tún gbójú kúrò bẹ́ẹ̀ ànábì tún gbójú ó tún wá bá ah, ànábì ní ya Umma Salama láti òde ní fi àìsà àwọn ènìyàn umu salama àmọ́ dàmí láàmú lórí ọ̀rọ̀ àìsà ọlọ́run ló tó bẹ́ẹ̀ bó o ní ṣe lọ báwọn èèyàn ṣé mo èmi ni mo sọ pé káwọn mú wájú rẹ ni bó o ṣe bọ́lọ̀ ṣe kọ́nu o ṣé ẹ̀mọ̀ ìgbésẹ̀ bá ní tìjú ẹ̀yàn ẹ̀dá kun tẹ bá fẹ́ fún mi yàrá tí mo fẹ́ sùn lẹ́ni oko ẹni ṣé èèyàn lè sọ yín <laughs> ẹ wo bẹ̀rẹ̀ nítorí káwọn ẹbí ọlọ́sẹ̀ nù ṣùgbọ́n gbogbo àwọn ìyàwó kọ̀ọ̀sẹ́ tó lè sọ umu salama ọ̀n ló jáde ọba anabi sallallahu inú ìwọ obìnrin rẹ̀ sì nìyẹn obìnrin tí ìbá ti di nǹkan nú obìnrin tí ìbá ti di nǹkan nú lè pààyàn torí pé bó ṣe di inú yẹn ìbínú yẹn yóò máa pọ̀ sínú ẹ̀ yóò máa pọ̀ sínú ìjọ kan nínú rẹ̀ ó lè gún ọ lọ́bẹ ṣùgbọ́n ìjọba ẹgbẹ́ tí ń bẹ ẹnu rẹ̀ lójú ẹsẹ̀ ló sọ tẹ́ ẹ jọjọ tó sì parí bẹ́ẹ̀ obìnrin dáadáa ni ẹ rí i pé ẹ̀kọ́ ó pọ̀ tá a rí lára pànàbí fẹ́ ìyàwó ọmọ sàlámà so ibi tá a ti yà síbẹ̀ yẹn ni pé obìnrin mi ń bẹ téèyàn ó rí nǹkan kan tó wù lára rẹ̀ èèyàn wà á máa wo mọ́ yóò mọ̀ ní rárá èyí ó tún máa tún ẹ tún lè wẹ́ lómi ẹ dàpọ̀ ẹ bá mi ṣiṣẹ́ lérí nǹkan yìí mọ́sáfẹ́fẹ́ torí quality téèyàn rí lára ẹ̀ àbí torí abala kan téèyàn rò pé èèyàn fẹ́ fi dá sí ìgbésí ayé obìnrin tọ́lẹ̀ jẹ́ pé téèyàn ò bá fẹ́ èèyàn ò lè rí nǹkan yẹn ṣe ó tún lè jẹ́ bẹ́ẹ̀ ó fẹ́ dá sí nǹkan kan nínú ìgbésí ayé obìnrin tí ó bá jẹ́yàwó o ò lè rí nǹkan yẹn ṣe tó gbóríṣiríṣi àwọn nǹkan báyìí òun ni nǹkan tí máa ń dìvẹ́lọ́pù ìfẹ́ tí ìfẹ́ bá ti wá wà wà rahma rahma ò tẹ̀lé kí ẹ̀rìn àánú ọmọ yóò wọ̀ obìnrin míì tí ń lọ síbítù sáà òun ọ̀rọ̀ ọmọ bí òun ọ̀rọ̀ ọmọ bí ọkọ ò nífẹ̀ẹ́ bọ́kọ súnmọ́ gan náà bíi kò dijúmọ́ rí pẹ́ ah, mi ò ah, bí oúnjẹ ni kò dẹ̀ ní sọ bẹ́ẹ̀ lọ́dọ̀ mi tó fẹ́ràn gbàtí bá ti dọ́dọ̀ èèyàn yóò mọ̀ kára so ó lè ṣokùnfà kóbìnrin mi máa rọ̀ so ọlọ́run ọba jẹ́ kó yé wa ń bẹ̀ wípé ẹni tí èèyàn bá nífẹ̀ẹ́ sí lèèyàn ṣe kíni o lèèyàn máa ń fẹ́ ní lóbìnrin bákan náà asọ́lá kéèyàn jẹ́ ni rè asọ́lá yẹn òun náà lẹ̀sìn ẹ̀sìn àwọn ẹ̀kọ́ ẹ̀sìn righteousness righteousness ìjẹ́niireun ẹ̀sìn ló máa ń bì síyàn lára àgbọ́yé ẹ̀sìn ni máa bí ìjẹ́niire síyàn lára lànàbí sallallahu alayhi wa sallam lànàbí sọ wípé tunkahul mar'atu li arba'i àwọn èèyàn ń fẹ́ obìnrin torí nǹkan mẹ́rin lèmọ́lìà wọn ń wá obìnrin torí owó torí ẹwà kankan níbi torí ẹ̀sìn òní kò wò torí pẹ́sìn yẹn máa bí sọ̀lá sóbìnrin lára ẹ̀sìn yẹn ní òbí sọ̀la sọkùnrin lára anabi rẹ̀ sọ pé man yuridillahu bihi khayran yufaqihu fid-din ẹni tọ́lọ̀ ń bá ro dáadáa ro lọ́kùnrin àbí lóbìnrin nǹkan kan náà lọ́wọ́ ṣe fún yóò lágbọ̀ọ́yé ẹ̀sìn àgbọ̀ọ́yé ẹ̀sìn a máa jẹ́ kí ọlọ́run ṣàánú èèyàn kéèyàn róbìnrin rẹ̀ torí pé ọlọ́run bá ní àtọ̀yìnbóná lè tọ̀yìnbá ẹni mímọ́ náà ni ó rí ẹni mímọ́ lóbìnrin ẹni mímọ́ lọ́kùnrin òun náà ni ó pàdé ẹni mímọ́ lóbìnrin wal khabithuna lil khabithat ẹ̀gbin ọkùnrin ẹ̀gbin obìnrin náà ni ó fẹ́ ọlọ́run dẹ̀ tún sọ láàyè mi pé azaniyatu azani la yankihu la yankihu illa zaniya onísìnà tẹ́ ẹ rí yẹn lọ́kùnrin ẹ lọ́ mọ kíyèsí onísìnà ẹgbẹ́ ẹ̀ náà ni ó padà fẹ́ torógebi títí ń ṣe ìsìnà káàkiri ni ó ti kí ọmọ kamalẹ̀ tó fún lóyún ọmọ tó yẹ pé ọlọ́run lọ́mọ ẹni tó ti ṣe ìsìnà pẹ̀lú ẹ̀ náà àwọn èèyàn onítìjú obìnrin kan àwọn èèyàn bíi márùn lérí ẹ eléyìí ti ń dìde eléyìí náà ògòrí ẹ eléyìí ó dìde eléyìí ògòrí ẹ eléyìí ó dìde yóò gòrí ẹ irú èyàn lọ wá rí lóbìnrin tó lọ fẹ́fẹ́ subhanallah khabitha ìdọ̀tí èérí ẹ̀gbẹ́ kódà kéèyàn má fẹ́yàwó láyé ó dájú ìníyàtà fi sọ gbogbo ẹni tó jóbi má jẹ́ kọ́ ọmọ rẹ̀ ó jẹ́ gbẹ́ lóbìnrin má sì jẹ́ kọ́ ọmọ rẹ ọkùnrin náà kọjá gbìn toilet ọbẹ̀ tàwọn ẹ̀yin ẹ̀ máa wò bọ́ bá fẹ́ yàgbẹ́ ní toilet public toilet tó bá débẹ̀ tó bá bá ìgbẹ́ ń bẹ̀ kí ló kọ́ ṣe ọkàn rẹ ò ní kó láti tún gbèdì síbẹ̀ ọ wà sí kíni o ó flush ẹ̀ òun ò flush òun eléegun ó dìde èmi tún èmi tún èmi tún ẹ̀gbin ọkùnrin òun náà wọ́n worst ju toilet lọ ebi toilet mú tẹ̀ kọ́ flush èyí tó wà ń bẹ̀ náà kó o tó yàgbẹ́ mi sí àwọn àárí ọmọ tó wà fẹ́ fẹ́ nìyẹn lóbìnrin wọn kí ni ọmọ ọmọ gọ́vnọ̀ mà ní graduate mà ní kọ̀bíìfà ẹ̀gbin bó bá dá aláàárọ̀ kò lè dá alálẹ̀ ilá yasọ Allah asọ́lá èyí ò wù dáadáa bó o bá ti dá dáadáa náà lọ́ọ́ tàrí sí ọ ṣùgbọ́n tó bá fi dáadáa hàn ṣùgbọ́n ẹ̀gbìn ni ọlá bẹ́lẹ̀ ẹ̀gbìn náà lọ́rọ́ padà jà sáwọn yàrá máa gbé ah ẹ̀ ń dẹ̀ ń lò jáàb irọ́ ni ẹ̀yin lẹ́ẹ̀kan rò fún lò jáàb kàbíyèsà ni ẹ̀gbìn ni ẹ̀gbìn náà ni ó pàdé ẹ̀gbìn òun náà ni ó pàdé. lẹ́yìn eléyìí àdúà kéèyàn máa bẹ lọ́hùn lábẹ́ àdúà yẹn ni istikhara òun ló ti wọlé ìbẹ́lọ́n istikhara ọwọ́ bẹ́ẹ̀ lẹ́yìn yìí al istisharo istisharo ni kéèyàn lẹ́ni téèyàn ó fọ̀rọ̀ lọ kí lè mọ̀ nípa ọmọbìnrin yìí kéèyàn má máa gbójú gbúyà pé obìnrin lọ wá wá níbo ló wà níbo ló wà ẹ mo fẹ́ mo fẹ́ máa fẹ́ náà ká máa fẹ́ra wa báyìí kájọ wà báyìí kájọ láà àìnítìjú nìyẹn ọ̀rọ̀ pa afẹ́ fẹ́ra ẹni ìtìjú gbúdọ̀ wà ìtìjú yẹn ni máa jẹ́ kó níyì ìyẹn àwọn èèyàn ní ò bá ọ ṣiṣẹ́ wọn ìmọ̀ ẹ jẹ́ kí tìjú wà níbẹ̀ sọ̀rọ̀ àbọ̀ òní bó lọ́wọ́ ẹ̀ àwọ̀ ń wà jáma fẹ́ àkìlò ń báyìí àmì ìdí ìṣẹ̀dá kò sí ní problem tó bá ṣe tán bẹ̀ẹ̀ tí ká máa fẹ́ra wa ọgẹ́ tì mí báyìí kò sí wàhálà ó ti dà musiba so gbogbo àwọn tá a wá sọ̀kalẹ̀ láì da tàì dáhùn olókun ayé báyìí so ó dọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa ká tẹ̀lé àwọn ìlànà tí Islam là kalẹ̀ tí èèyàn bá ti lè tẹ̀lé rìsọ́ọ̀tì tó dáa ní nǹkan yóò mú jáde kódà kéèyàn pẹ́ kó tó ríyàwó ó sì pé ju kó lọ fẹ́ àwọn public toilet jọ̀ọ́nú ọ̀fọ̀gbẹ́ síbẹ̀ ìgbẹ́ tápà sàámú òun náà ọ̀fọ̀gbẹ́ ẹbẹ̀ ìgbẹ́ ọ̀rìn ọ̀fọ̀ ọbẹ̀ lágòkè òun náà ṣe bìnàbìnà ó dé òun yàgbẹ́ líle ọ̀là ọ̀yà ńbẹ ẹlòmíín náà ìgbẹ́ ẹgbẹ̀gì lòun náà fọ́ ọbẹ̀ wọn wá fọ́ ọbẹ̀ nígbà naa wọn náà dé fáínálì àwọn hook Abdullahi Bímbọ́lá Bọ́lá uk Abdullahi Bọ́lá náà ti yàgbé yàgbé yàgbé yàgbé yàgbé tí mo flush àwọn náà wàá fẹ̀yìn níbi iv ẹ wàá bà ọba lé lẹ́yìn ọ̀pọ̀ sẹ́yìn ẹ̀ báyìí níbi iv nonsense ibi tẹ́ ẹ ti mọ ẹbí ni tẹ́ ẹ ti so igi níbo la ti yà fọ́tò ibi tẹ́ ẹ ti kéèsì yẹn ẹ ti mọ̀ pé ó ti ń wọ́ wánu ṣe ádámà sọ́fọwọ́ wà wọn ni islamic marriage no, islamic marriage wo nìyẹn ẹ wá gbé fọ́tò obìnrin òun o ti bà lẹ́yìn ẹ̀ gan nínú fọ́tò ẹ̀ sì ti ṣe akídù níbo ẹ ti ya fọ́tò yìí lẹ́ẹ̀fì mọ̀ pé n tó jù yẹn lọ ó ti wáyé láàrin wọn nítòjọ́ wọ́nù amókun ẹ̀rù ẹ̀ wọ́ òkèlè ń wọ ẹ̀wò sálẹ̀ téèyàn bá ti tún sálẹ̀ ṣe pẹ̀lú ògo ọlọ́run òkè náà dà tá a bá ní successful marriage ìyẹn èyí ṣe pé dandan pé ẹ lówó kì í ṣe pé ìlẹ̀ lówó jù bẹ́ẹ̀ successful marriage ẹ rí sukuna ìbalẹ̀ àyà ìfọkànbalẹ̀ irú ìdílé bẹ́ẹ̀ ò rí sòrò tí Islam gbé kalẹ̀ nìyẹn o gbogbo ìlànà ìbú tán gbé kalẹ̀ yẹn wọ́n fi ń balẹ̀ ayé jẹ́ ni o wọ́n fi ń bàgbèsè ayé àwọn yẹn jẹ́ ni ọlọ́run ọba subhanahu wa ta'ala kò mọ̀sá sọ wọn bẹ́ẹ̀ sọ eléyìí tí a wí ní ṣókí òní lọ́nà kan àbọ̀nà mi ẹnì kọ̀ọ̀kan wa ti mú ẹ̀kọ́ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ẹlòmíì tó ti ṣe mistake o ti mọ ibi tó o ti ṣe mistake yà á bẹ̀ sọ ìwọ tó o tiẹ̀ ti bọ̀nu mistake yà ṣe sùúrù rẹ jẹ́jẹ́ kọ́ ọ la ojú ẹ shine your face àbí àìsàn kọ́ ọ shine rẹ dáadáa kọ́ ọ mọ́ àlọ́kù sínú páńpẹ́ ìbànújẹ́ láéláé ọlọ́mọ jẹ́ sọ wà mẹ́ wasalaamu ala nabiyina muhammad sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallam taslima mi rò pé ìbéèrè ọ̀pọ̀ o àbá níbèrè ok one two three four five six seven eight naam ọ̀ya ìbéèrè kọ̀ọ̀kan ni o ní ṣókí kó o kí bọ́ ní ara wọn ká lè kí n bá sọ̀rọ̀. ogún pínpín àìrọ ìrọrọ ìtọ́ba ti ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tá a sọ ni mo ní kẹ́ ẹ béèrè tí ọba ti ní í ṣe pẹ̀lú yẹn now number two. ọkùnrin lè ok mútà nìyẹn àwọn ṣíà ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ tí ṣíà irú bó ṣe ẹnìkan wà láti kó ń sìn ọwọ́ akéwìrà kò rẹ tẹ́gbẹ́ ṣíà ni yọ fẹ́yàwó lákùrẹ́ bí ṣùgbọ́n májẹ̀mú ni wípé tóun bá ti parí ilé kéwò òun òun ọkọ̀ lẹ̀ o mutaa na ń pè àwọn ṣé àná máa ṣe bẹ́ẹ̀ zina ni alimutaa hakikotuha azina zina ni àdàpọ̀ zina náà ni àwọn yàrá béèrè pé ọmọ tóbìnrin yẹn bí òun ò ní ìdí ọmọ kó kàfi jàmbá dùn pé kó má ṣe zina ńgbà tó ń wà lákùrẹ́ zina ni wọ́n ń pè lóbi jẹ́ pọ́ máa lé pọ̀ ní àwọn ṣé à ni wọ́n sì máa ranjú nù so wọ́n máa lọ́pọ̀ nù wọn so ṣe àkóso nínú Islam èyí fẹ́ obìnrin temporarily tó o bá ti so yìgì o ti permanently pé o ti di ìyàwó náà nìyẹn o kì í ṣe pé ẹ lẹ́yìn oṣù méjì kì í ṣe ìyàwó mọ́ number two. ẹni tí ó ń dẹdẹ obìnrin méjì baba ńlá mistake nìyẹn nínú mistake tọ́pọ̀lọpọ̀ ọ̀dọ́ máa ń ṣe nìyẹn ó lè ní bí obìnrin mẹ́rin lọ́wọ́ tí yóò máa yóò máa yọ̀rọ̀ wọn síra wọn ìwà burúkú ni kì í ṣèwà Islam ojú kan làdáni tó bá ti lójú méjì ó ti di dànìyẹn wọn ẹ pè ládàmọ́ ìdànù obìnrin kan náà ni tí a fẹ́ fẹ́ lèyìn ó mọ tí ò bá wá bọ́ sí tó sì bọ́ sí alhamdulillah ṣùgbọ́n wá mú obìnrin bíi mẹ́ta bíi mẹ́rin ọ̀wá ń yọ̀rọ̀ wọn síra wọn gbogbo eléyìí kò bá lànà Islam sọtì yọ abá ẹyọ kan tó fẹ́ fẹ́ yẹn náà lèyìn ó ṣe sàkàrà lórí pé ṣé kí n fẹ́ ṣe má fẹ́ yẹn ó ṣe sàkàrà obìnrin náà ò gbọdọ̀ máa kó bíi mẹ́rin márùn papọ̀ pé ẹni tó bá eléyìí ahun ni ẹ̀tì eléyìí ó wà kẹrin kọ̀ọ̀kan ló lọ́ ni eléyìí mm, mú kàn kò tẹ̀ ẹ́ kó pọ̀ ìlànà kúfùrù ní gbogbo àwọn ìlànà yẹn ó sì ń bẹ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ mìíràn tó pẹ̀lú mùsùlùmí ọlọ́run ṣọ́ àmì naam naam ọ̀rọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ àmì àmì. find out wọn rí pé bóyá tó bá dúró kiri lẹ́yìn ìgbà yẹn náà fún ní interest pàtàkì tó yẹ lọ sí ìgbà tó bá bẹ̀rẹ̀. tó wá wà ní eh, àwọn kankan wà tó máa ń ṣẹlẹ̀ nílànà àwọn tí wọ́n máa ń rìn ìlànà tí ò bẹ́sìn Islam mu nínú àwọn consequence courtship dating máa bí fírẹ́ǹdì obìnrin ẹ máa ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a bá ń ṣe báyẹn tó bá tó stage kan tí wọ́n bá padà ní misunderstanding wọ́n á di party débi pé wọ́n ò hate ara wọn kì wá rí pé wọ́n ò hate ara wọn lásán ọkùnrin yóò tún wá hate ẹni obìnrin obìnrin yẹn náà ó hate ẹni ọkùnrin yóò àmọ́ bá lọ bẹ́ẹ̀ ìyá rẹ̀ ó wàá jẹ́ débi pé ó lè padà mọ́ ó lè wọ́n fifty years tó bá ti ń róbìnrin báyìí ó máa hate obìnrin tí yẹn náà bá ti rọkùnrin ara àwọn consequence courtship ni ìmọ̀ befriend obìnrin boyfriend girlfriend tó gbé tóbìnrin yẹn ó fi yé tiẹ̀ ni pé obìnrin yẹn ti gbẹ́mí lé kódà tí ò yẹ kó expose fún nípa secret yẹn ó ti sọ fún ọkùnrin yẹn náà ti gbẹ́mí lé kódà àgbà míì wọn ó ti súnmọ́ra wọn at the end of the day wọn wà fẹ́ra wọn gbogbo kí yẹn ní mọ ọ̀rọ̀ ọkùnrin ò dáa obìnrin ò dáa dáadáa ìyá rẹ̀ náà ló ń jẹ wọ́n yẹn yóò ti ó lè wọ́n lè wà bẹ́ẹ̀ fà á kán mọ̀rọ̀ kọfẹ́ mọ́ yóò ti hẹ́ẹ̀tì ọkùnrin ìyẹn náà ó ti hẹ́ẹ̀tì obìnrin irú ẹni tó bá ṣe irú nǹkan báyẹn kó lọ tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run mẹntálítì tó lọ níyẹn ó rọ̀ níyẹn sọ pé kó má má rè so kó má rìn síbi tó ti gbọ́ wá sí kó lè máa kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ẹ̀sìn Ọlọ́run so kó dẹ̀ lọ ìgbésẹ̀ mi tó bá fẹ́ gbé kó rìn nílànà Islam ṣe gbé kalẹ̀ wallahu alam next. wàhálà sọ̀rọ̀ àkàtà. نعم نعم نعم نعم نعم ọkùnrin tó bá lọ sílùú òyìnbó tó wá rí obìnrin tó wù ló fẹ́ fẹ́ gbogbo àwọn conditions tí mo ti sọ yẹn òun náà ni ó wò ní UK àwọn ọmọ ìbò tó ń lò ní kọ́ọ̀bù tó ń ṣẹ̀sìn pọ̀ níbẹ̀ àwọn tó ti gbẹ́sìn yìí yẹn culture wọn yẹn àwọn yẹn ò ní fọ́ọ̀lù ẹ̀ àwọn tẹ̀sìn yìí òun àìní rí àwọn kan sọ pé àwọn fẹ́ control ọkọ̀ torí gbẹ́sìn làwọn ò fi máa lo ìgbésí ayé wọn Yorùbá báwa náà ṣe jẹ́ Yorùbá ṣe ń pa àwọn náà ní culture wa ṣùgbọ́n nítorí pé lẹ́sìn ni wá àwọn kọ́tsọ̀ wa yẹn àwa ò àìfọ́lù ẹ̀ abẹ́ẹ̀kọ́ so kọ́tsọ̀ tiwọn náà àwọn náà ò ní fọ́lù ẹ̀ irú àwọn yẹn là ń sọ kì í sàwọn tó ṣe pé àwọn ni wọ́n máa control ọkọ̀ téèyàn bá rírú ẹni tó bá rírú àwọn yẹn kò sí láì fi ń bẹ̀ èèyàn lè fẹ́ irú àwọn òyìnbó báyẹn ìdíwọ́lì ti tí ká máa ń ṣẹlẹ̀ ni pé ẹni tó bá ti fẹ́ yìnbó kì í tán nínú sùn ká má rí ọmọ láàánú kọ́tsọ̀ wọn ò lè tán lára wọn bó bá fẹ́ ìbò ó gbé wá ilé ìwẹ̀ ilé yín báfúrúmù èyàn ó rìn tó bíi ẹsẹ̀ bàtà bíi mẹ́wàá pákó mọ́ páànù lẹ́fi ṣe ilé ìwẹ̀ ilé ìbẹ̀ náà ló gbé ìbò wá tán bá sì fẹ́ ṣègbọ̀nsẹ̀ ilé ìwẹ̀ náà ni ó ṣe gbọ̀nsẹ̀ tí wọ́n ti fi fi fi báyìí tí wọ́n jù síta odò tí ń sàlẹ́yìn òyìnbó ò ní bọ́ lo èèyàn kò sí bó ṣe fẹ́ràn rẹ tó ó ta ko àdámẹ́ sọ yẹn tó bá tó kóun fẹ́ fẹ́ ni tí èsè lédè òun tí èsè ní àṣà òun kó náà ò ti rí i pé òun lágbára kò sí níbọ̀ jẹ̀bà tó ti yé so bọ́ bá níyàwó kan sílé bí ìyáálé bá ti ń jẹ̀bà tí sì ń fi ọ̀run láàjẹ́ mọ̀ pé Mr Big ni àbí surprise ni kejì ó máa ná bí ọba ṣe ti wá ní dáwà ẹni tí ń jẹ̀bà náà ní ìsinmi olóòórùn náà jẹ̀bà mọ́ <laughs> so wàhálà ọba dé so kó ronú sí dáadáa kó tó lọ fẹ́ẹ́ èèbò ṣùgbọ́n téèyàn bá lágbára ẹ̀ tí ìwà rẹ̀ sì bá téèyàn mu kò sí tó burú bẹ́ẹ̀ ní Islam next. ok ẹyin náà ni last question ẹ á pè ọ̀nà tẹ́wá tv. ok. òun fẹ́ kí ẹni tó ń fẹ́ fi ṣe ìkejì yẹn kó akura sóun akura ni ok. ok. ẹ tètè lọ síbi question yẹn àbá. èwo ni kò mú bẹ́ẹ̀ òun ló ní àlámọ̀rí ara ẹ̀ lórí yẹn ẹni tó fẹ́ sí ìyàwó kejì òun rò pé ṣé ẹni tó ti graduate kóun ṣẹ̀ṣẹ̀ mú pé kó lọ ha Quran ni àbí ẹni tó ṣe wípé ó ti ha Quran kóun ṣẹ̀ṣẹ̀ tọ́ kó ṣẹ̀ṣẹ̀ lọ sí school ó depend lórí torí pé owó tó fi tọ́ obìnrin tí ó fi lọ university kì í ṣe owó kékeré yàtọ̀ sí owó àwọn challenges wà ń bẹ olóyún ó wà ní school ó ní láti lọ attend sí ó mú lọ school wọ́n pẹ̀lú ẹ wá mú mi o ọlọ́pàá rẹ ẹgbẹ́ni kan wọ́n ló ń wúkọ́ ọlọ́pàá rẹ wọ́n fẹ́ sẹ́sà ó mísì ẹ̀sàmù kan ọlọ́tẹ̀lẹ́ lọ́ba rí HOD ẹ ó ti wo ṣé mo ráyè nǹkan yẹn ṣùgbọ́n ẹni tó ti ní kíní yẹn lọ́wọ́ tẹ́lẹ̀ ó lè gbọ́n ṣe yíṣù gan ní agbègbè ọ̀dọ̀ yín tí ò ní yọ̀ lọ padà sílé so ti ìyẹn náà tó wá láwọn challenges so obìnrin tó bá ti lọ́kọ tán wọ́n máa ń relax ẹni tó yẹ pé gbàtí ò tí ì lọ́kọ péèjì mẹ́wàá ó lè ha níjọ́ kan gbàtọ́ ló bá lọ́kọ tán ó lè jẹ́ pé tipa ní òfin máa ha láì kan lójúmọ́ yóná ọlọ́run ò lè tó báyìí mo ti má rì nígbà bá ta tán náà ni kì í ṣe dandan kódà gan abakiri gan wọ́n sọ yọ ọdún tó fi umaru gan yọba mọ̀ kó ti gbogbo yìí so ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run àníyàn wo fẹ́ fi fẹ́ kíyàwó rẹ̀ wá Quran ṣé kò lè máa ṣiṣẹ́ ní skul tẹ̀ dálẹ̀ àbí ká lè yes hafiz oníyàwó ẹ̀ àníyàn yẹn ni ó determine kan yẹn yíyá dẹ̀ nìyí kì í ṣe nǹkan tí ó wà fisika tó wà fisibò torí pé kó wá yẹn ló fi lọ fẹ́ olùgraduate ìwọ̀n ọmọ kó o ti so ìfẹ́ yẹn mọ́ yíyá yẹn at the end of the day obìnrin yẹn wá tiraka tiraka tiraka tiraka o rò brain kì í ṣe yíyá torí pé ọpọlọ ó mu jura wa lọ ọwọ́ ṣe gbogbo effort kò rí Kùránì yẹn ha sọmọ kò ní láìkẹ́ dáadáa mọ́ ò ní lọ́fẹ̀ẹ́ mọ́ so ìdí ìyàtọ̀ yẹ pé àwọn nǹkan yẹn secondary ni kò máa jẹ́ ẹ̀ mo fẹ́ kó jẹ́ hafizọ secondary nìyẹn bí ọ̀jà hafizọ náà ìyàwó ẹ̀ ni tó ti yọ báyìí so tó yẹ bá ti jẹ́ pé ìyẹn ni secondary kò sẹ́ni téèyàn ò lè fẹ́ náà méjèèjì ẹni tó ti akura ni irú ẹni tó gbé sínú ilé náà tó ti akura tó tó fẹ́ kó kàwé tọ́ba wa ń ṣe wàhíkì tó ń fẹ́lì ó ṣe jáàmbù jáàmbù ń já díẹ̀ mọ́lẹ̀ sọ̀kọ́ at the end of wàá ló tún máa ṣẹlẹ̀ nulẹ̀ gbogbo àwọn conditions yẹn pátá kò tó secondary ni tó bá wà nbẹ alhamdu tí o bá dẹ̀ sí nbẹ ọlọ́run ó ṣe míìsì míì lọ fún yàn ìwọ tó bá sì mọ̀ pé o lè ṣe yẹn fẹ̀kan máa wá ẹni tí gbogbo ẹ ti pèsè la kò ga jù kò kúrú jù kò pupa jù kò dúdú jù ó ti akuran ó gbọ́ lárúbáwá ó graduate ó inú àlìjọ́nà ló ti rí yùn so ti eh, inú àlìjọ́nà lèyàn ti lè rí yẹn so ẹ má jẹ́ kí condition àwọn ọkùnrin máa pọ̀ jù tí condition bá ti pọ̀ jù ò ní lóbìn bọ̀rọ̀ torí pé ìwọ̀n tó dúró gan condition mélòó ni ìwọ̀n gan fòfin òmùra kankan pẹ́ẹ́n tó ti akuran ni fàátì àti ẹ̀gàn òyìn tó lẹ́nu tó ti akuran lọ́fẹ́fẹ́ ẹ kò gbúdọ̀ dúdú jù kò gbúdọ̀ pupa jù kò gbúdọ̀ ga jù kò gbúdọ̀ kúrú jù kò gbúdọ̀ jẹ́gínní ohun rẹ̀ gbúdọ̀ ní asset ọ̀ṣun association kò gbúdọ̀ rí báyẹn kò gbúdọ̀ jẹ́gínní gbogbo ẹ̀ nígbà wá wá wá wá wá ẹ tí ì rí náà nígbà a sì wà lẹ́nu ẹ̀ <laughs> ọ̀nwọ́ fifty years a sì wà lẹ́nu ẹ̀ àlìjẹ́nà ló kù tó ti tó ti rí ìhò láyé ìkọ́mọ tó ẹ má jẹ́ ká wà kí conditions kó má pọ̀ jù ìyìn téèyàn ń wá nígbà míì téèyàn bá ní ìkíláàsì bó bá rí i pé lára ẹ̀ ọlọ́run lè kó pé fún ọ lára àwọn ọmọ tí ó bí fún ọ ti yé bọ́kùnrin ṣe gbúdọ̀ máa ronú nìyẹn ó ti wá ah, obìnrin wù mí kí n fẹ́ ṣùgbọ́n ó sì kó àwọn nǹkan kọ̀ọ̀kan báyìí ó sì rí wípé ibi tọ̀rọ̀ ń lọ ó súnmọ́ ó ti pọ̀ náà ló fẹ́ gbójú kúrò níbi èyí tó kù yẹn tòkútọ̀ bá ti ń wo èyí tó kù yóò máa nílapa lórí ìfẹ́ tó ní sí ṣùgbọ́n tó bá ti gbójú kúrò ńbẹ̀ tó ṣe tẹ́tíhíyà ọlọ́run wa compensate yóò wá lọ gbé àwọn in tó ju tó ń rò yẹn lọ nínú àwọn ọmọ tí ó bí fún ọ yóò kàn jáde ńbẹ so wá kàlà hátà obìnrin mi téèyàn rò pé kò rẹwà pé à ó wà ugly kò kò wà beautiful ṣùgbọ́n o rọgbọ́n dá sí àkíran ọlọ́run padà kára kó náà lọ fẹ́ gbé kúrò lẹ́mìí ẹni tá lọ́wọ́ ugly yóò bá bí àwọn ọmọ bí àwọn ọmọ kàlà àwọn yóò mọ̀ rò pé bí ọmọ èbó ni ọ àmọ́ ìwé subhanallah so wá kàlà so gbogbo àwọn kan tá sọ lórí ọ̀rọ̀ fífẹ́ra ẹni ẹ lọ fagilé courtship dating ọ̀rọ̀ tá à ń sọ yìí ó níye ọdún tá a fi gbógun tì í Dr. Sharif wà níjòkó <laughs> ṣùgbọ́n ẹni tó bà nínú jẹ́ ni wípé ó ti wá padà ó ti ti padà sáàrin campus láàrin brothers sisters courtship làwọn yẹn tó ń ṣe dating làwọn yẹn tó ń ṣe òǹdí nìyẹn inú àwọn factors tí ń fa tọrọ ọ̀tọ̀ láàkó fi pọ̀ nísìnyí nìyẹn tó fi pọ̀ tí kò sí háyà mọ́ kò sí hádàfù téèyàn torí ẹ̀ fẹ́ yàwó kò sí mọ́ ẹ kàn brother tí ó mọ kọ́ọ̀tì àmírù ń kọ́ọ̀tì sister bíi mẹ́rin irú àmírù wo nìyẹn sister mẹ́rin papọ̀ àwọn sister wà nira wọn mọ́ sára sí wọn mọ̀ jà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún kan iṣẹ́ yẹn dáadáa ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún bẹ́ẹ̀ mo kọ́kọ́ béèrè pé irú ìyàwó ni wọ́n jẹ́ tí mo tí mo á sọ fún yín pé ṣé ẹni tí mo lè fẹ́ ni wọ́n tẹ̀ sọ wípé kì í ṣe ẹni tí mo lè fẹ́ létà mo padà gbọ́ pé ẹ̀yin náà wọ́n ti kọ̀ dámọ̀ ẹ̀yin náà kíni gangan aláìdálẹ̀ yìí méjèèjì ṣèbẹ́ mi náà ti kọ́ láì so ẹ já padà sí asilu anabi adam àti hawa òun kọ́ ti ara wọn ara o àsìkò tọ́lọ́run rí wípé wọ́n ní bùkátà síra wọn ò nígbà tí wọ́n tó rí òhò ara wọn. fa anzalahum Allah ọlọ́run náà inú àlùjànnà ẹ̀kọ́ lẹ́tì ṣe igi ẹ máa bọ̀ lórí ilẹ̀ wọ́n dórí ilẹ̀ ọlọ́run ṣe wọ́n dẹ lẹ́tọ̀ ara wọn. wọ́n ti jọ wà ní àlùjànnà kò sí nǹkan kan. sòyẹn túmọ̀ sí wípé gbogbo obìnrin tí ìbá ti ṣe yẹ́yàn tí èyí ṣe bàbá èyí tí èyí ṣe àǹtí èyàn kankan tẹ́pẹ́ ni ẹni tá a lè fẹ́ ni gbogbo obìnrin tí èyí ṣe yẹ́yàn tí èyí ṣe sòtẹ́ bá ti yọ̀ kúrò mbẹ́ẹ̀ kò sí obìnrin tá a lè fẹ́ lítà lẹ́sìn ọ̀sẹ̀ wá sí gbèdéke má fẹ́ kèfèrí o ẹni tí ò lẹ́sìn má fẹ́ o ẹ̀sìn ọ̀sẹ̀ àmọ́ fún wa láwọn condition yẹn ṣùgbọ́n á sínú obìnrin tí ìbá ti ṣe ìyàwó àti èdè ṣe kínní a lè fẹ́ ẹni tá a lè fẹ́ ni wọ́n ṣùgbọ́n àní tá a lè fẹ́